صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه ومن والاهم واستنى بسنتهم إلى يوم الدين أما بعد فأيها الإخوة الكرام سلام الله عليكم ورحمته وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àmúhàlà ìdí lórí òmùòfún àwọn àbíkókó àwọn ẹ̀kọ́ tí ó ti kọjá lọ bí ó bá wá jẹ́ tó bá rọrùn láti bọ́ sínú agbọ́nni mi a bọ́ síbẹ̀ díẹ̀ nítorí pé a tún tẹ̀síwájú ní ọjọ́ mẹ́jọ bíi evening light and light. àwọn ní ojú ojú ojúgbà ọ̀rọ̀. تفسير التوحيد تفسير لا إله إلا الله هذه تفسير التوحيد وشهادة لا إله إلا الله تفسير التوحيد àlàyé wẹ́lẹ́wẹ́lẹ́ nípa tawhid onítọ́síkì tí a bá délẹ̀ tafsir tawhid wa shahadatu an la ilaha illallah àti àlàyé la ilaha illallah nígbà tí amẹ́nubà àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan bíi aya al-Qur'an bíi hadith anabi sallallahu alayhi wa sallam nínú àwọn kan tẹ́ amẹ́nubà àkọ́kọ́ náà ni tọ́píìkì yẹn gangan fúnra ara rẹ̀ tafsiru tawhid tafsiru ash-shahadati àbí ṣahadatu an la ilaha illallah pẹ̀lú àwọn àyà tá a fi gbẹlẹ́sẹ̀ àti àdìsí ànábì sallallahu alayhi wa sallam ní ìsí ó jẹ́ ká mọ̀ wípé tí àkọlé yìí bá kúnná nínú àgbọ́yé tá a bá jẹ́ kúnná dáadáa ọkàn ó balẹ̀ láti sin lọ́hùn ẹni tí ń sin náà ní wọ́n fẹ̀mí tẹ àánú ọlọ́hùn látara gbígba ẹ̀sìn ẹ̀ǹtí tí náà náà lè pẹ̀lú tẹ̀ ẹ́ pé àfẹ́yí tí mo ṣe yìí ọkàn balẹ̀ tọ́lọ́wọ́ gbà mo tẹ̀ jẹ́ pé múmi ló mọ ọbẹ̀ láàrin méjèèjì ìpáyà àti ìfọ̀kànbalẹ̀ lórí tó fi sin lọ́hùn ṣùgbọ́n agbọ́n ni pé ọlọ́run ó gbà ní ó tẹ̀wọ̀n téèyàn bá jẹ tàwáhídù kan náà dáadáa kò sẹ́nìkan tó lè fọwọ́ sọ̀yà pé ọlọ́run gbọ́dọ̀ gba ní tí mo ṣe àbí tí mo sọ yìí. kí ló fà á a máa fáyọ̀ ọlọ́run a máa fọkàn tẹ àánú àtìkẹ́ rẹ̀ bákan náà. nítorí wàá fani pé tí a bá ṣiṣẹ́ kan tá a bí àbẹ́yà sọ̀rọ̀ kan. Mm -hmm tí a bá wo bọ́lá wọn bá subhanahu wa ta'ala bí ṣe ń pa ìfẹ́ rẹ bí kì í bá ṣe bẹ́ẹ̀ ní tí ò bá ga lẹ́mìí wa ni pé àṣejànù ló pọ̀ níṣẹ́ wa ṣùgbọ́n lòun pa ẹ̀fẹ́ rẹ púpọ̀ kí wàá lọ ga ní tọ́lọ́ fi ń pẹ̀fẹ́ rẹ àtàwọn yìí tẹ́ máa fi wálé rẹ̀ kí lọ́ọ̀ ga ní tọ́lọ́ fi ń pa ẹ̀fẹ́ rẹ àtàwíìd àgbọ́yé tàwíìd ni èèyàn sálọ̀ọ̀lá ọkọ̀ ẹ̀sẹ̀ rẹ èèyàn ṣe nábìlà ọkọ̀ ẹ̀sẹ̀ rẹ èèyàn ṣe síyàn ọkọ̀ ẹ̀sẹ̀ rẹ èèyàn ṣe dáadáa kan ọkọ̀ ẹ̀sẹ̀ rẹ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ga ti ń pa ẹ̀sẹ̀ rẹ ní àgbọ́yé tàwíìd nítorí pé àìsàgbọ́yé àtàwíìd oníjẹ́ kí ẹ̀sẹ̀ ó yàtàrọ́ kàmú tàtàrọ́ kàmú dùnú ló ń fi ń gorí ara wọn tí wọ́n ń lẹ́bọ́ mọ́ra wọn títí tó fi kó parun bọ́nu èèyàn. wayatakallamu yatahaddathu bi hadithi tawhid yíṣe pé káwọn onímọ̀ sọ̀rọ̀ tawhid àbí pé kò onímọ̀ sọ̀rọ̀ la ilaha illallah bẹ́ẹ̀ bá ti gbọ́ náà àlàyé tó kọjá lọ. ṣùgbọ́n kò ní sí fàyè kò lè yàn àdùnnìlà kò ní sí ipa rẹ̀. ìdí nìyẹn tó wọn olùmọ̀ ti mú tọ́pìkì yẹn wá mo sì dá mú wá ẹ̀rí pé nígbà tí wọ́n bá mú tọ́pìkì tán wá ní pàápàá jùlọ kìtáàbù táǹkà yìí fásitì majid kìtáàbù tawhid tí wọ́n bá ti mú tọ́pìkì tí wọ́n báyìí gbogbo ayé àtàdé tó ṣe déédéé tó bá mu wẹ́pù òun náà wọ́n sì mọ̀ ti tẹ̀lé lẹ́nu pé kẹsẹ̀ pé wọ́n rọ tọ́pìkì gan kẹsẹ̀ pé wọ́n rọ wọ́n bá rọ ni òun ní ráyà mú wá tó ṣe déédéé nínú àwọn nǹkan tí a rí bìmú lẹ́yìn àgbọ́yé àkọlé yìí ó ní anna bàrọ̀ anna ayata al aya kan bẹ tá a mọ́ ní sọ́tò Isra bayyana fiha الرد على المشركين الذين يدعون الصالحين ففيها بيان أن هذا هو الشرك الأكبر هو أن àwọn òṣèbọ ń pe àwọn ẹni rè ẹni pé àlàyé wa nígbà tá a máa yà kan wá nínú sọ́tù náà ká dá pa àwọn èèyàn márùn kan tá a bá gbàgbé dá pa àwọn èèyàn márùn kan tó yẹ pé ẹ̀dá bíi tèmi àtẹ̀yìn ni wọ́n tí wọ́n sẹ̀mí bá ti sẹ̀mí wọn lọ ayé tán wọ́n sì lọ wọ́n sì dá pa gbogbo wọn ní sóra yẹn. وقالوا لا تذرن آلهتكم لذلك لا تذرن آلهتكم ẹ má fọwọ́n ọ̀sà yín lẹ̀ o wàlá tàdárùn àwọn òòsà tí wọ́n kanlẹ̀ lẹ táàgì òòsà mọ́ lára tó jẹ́ pé ẹ̀bọ̀ kan mélé lòun sẹ́yìn fáwọn ẹni eré tán sọ di òòsà òun ni àwọn márùn-ún tá a dápọ̀ yẹn torí wọn fi sọ pé èèyàn bíi tèmi àtẹ̀yìn ni wọ́n wọ́n wá bẹ̀rẹ̀ níbi àbẹ́bà ń wáyà yẹn ní nùsọ́tún náà àti kakọjá tẹ́lẹ̀ pẹ̀tù pa pé sọ́mọ́ ìlélẹ̀ táwọn ìlú ń pè ní communicate tí wọ́n bá sì jókòó lọ rẹ̀ rẹ̀ mọ́ kí wàá la wá àrá ìfìlẹ̀ lórí kí la fẹ́nu kò sí pé ká ṣe bẹ́ẹ̀ lọ̀rọ̀ ìjọ kí la fẹ́ ká gbọ́yé gan-an ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀síìrù tẹ̀síìrù tẹ̀síìrù tẹ̀síìrù àwọn àlàyé wẹ́lẹ́wẹ́lẹ́ afẹ́kágbọ́ yé pé àwọn òòṣà kan kan lẹ̀ ń bẹ bó ti wà nílẹ̀ yorùbá náà nù kì í sọ̀dọ̀ àwọn táwọn wí nìkan àwọn kankan kan lẹ̀ ń bẹ tí wọ́n pè lóòṣà kò sì tán lẹ̀ lónìí kì í ṣe pé bóyá àbáyẹn láyé lámà wá sọ̀rọ̀ ìtàn lásán rárá àwọn kankan sì ṣẹ́kù lónìí náà nípínlẹ̀ yorùbá ló wà òòṣà pọ́nbélé ni wọ́n ká má ti sọ èèyàn tán sọ̀dọ̀ òòṣà o. ẹ̀tì ráyà wọn ọ̀kọ́lù àyà tọ́lásù nóòhùn nìyẹn àyà twenty three ọ̀kọ́lù látàdàrú ní àhálì àtàkùn. àti bí wọ́n sọ pé. àwọn kèfèrí sọ pé. ẹ má ṣe fi àwọn òrìṣà yín sílẹ̀. òòṣà gan tó yẹ pé lébẹ́ẹ̀lì òòṣà níbẹ̀ lára ẹ̀ ẹ lè fi wé èyí tó jẹ́ òòṣà gangan láwùjọ tí wá ń bí ẹ má fi Ṣàngó o ẹ má fọwọ́ ẹ̀rẹ̀ rẹ mú Ṣàngó o torí kìí sàwọn nìkan là ń ṣe dá wà kódà láwùjọ tá a wà yìí gan ní nàìjíríà wà nílẹ̀ yorùbá wà yìí àwọn olóòṣà ti dá wà ju àwa gan lọ lẹ́bọ̀ òfin tí ìparẹ́ ọmọ tí ń jogún súnà látara wa ò tó ọmọ tí ń jogún òòṣà àtẹbọ lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ láwùjọ ilẹ̀ yorùbá wà yìí ká má ti lọ jìnnà. kódà gbogbo ẹni ló gbà pé kìí sí àwa tá à ń lónìí kìí sí gbogbo wa lọ wá ń jogún súnà lára wa gangan àkọlọ́hún sànù wa kọlọ ní ká ní ìhàn náà á lè hátà fún ẹ fi àwọn ẹ má fi Ṣàngó lẹ̀ o wọ́n tún sọ pé àwọn oníṣàngó ń sọ pé Ṣàngó gbè yín o wọ́n pè mọ́ra wọn Ṣàngó ń gbè yín o ẹ má fògùn lẹ̀ o ògùn ó gbè yín o ẹ yàgò pé tí mò ń yẹ àwọn gbọ́n lẹ̀ yorùbá ògùn ó gbè yín o ẹ má fògùn lẹ̀ o wọ́n fògùn búra bí wọ́n fi búra. tí wọ́n ti ń bọ̀ gún wọn ò sí ń bẹ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ àmọ́ kọ́kọ́rọ́ wọn nígbà tí wọ́n sọ̀rọ̀ bá ti bíni ló bá ti bíni ló bá gbé hánu kálímà kọ́lógún lòun òun sì níbi na ẹ̀. ọ̀kan náà àwọn tó wọ́n bẹ̀rẹ̀ sí í pe gbogbo àwọn èèyàn sákèèjì àwọn bọ̀gúnbọ̀gún nínú wákà wọn wọ́n lẹ́yìn ajíwárin ẹ mọ́ bọ̀gún oògùn òwúlò àwọn dẹ́rẹ́bà ni wọ́n rìn àwọn làbá mi pè ní ajíwárin wọ́n á bẹ̀rẹ̀ sí í tọ́ka sí gbogbo àwọn tó jẹ́ pé bọ́rọ̀ bá ti délẹ̀ báyìí ògùn ló kọ́kọ́ bọ́ sọ́kàn wọn. ọgọ́rin nínú ọgọ́rùn wọn wọn ń padà fún ṣe sọlá àti mọ́sálásí o wọn ti fò gúnlẹ̀. wọ́n wá ń sọ wípé nínú ayé àtàǹkà yìí ẹ má fa àwọn òòṣà yín lẹ̀ dáwà nù wàláhì ìpèpè nìyẹn lẹ́yìn náà. mawadda àti suwa àti yahuda àti yahuda àti nasara sílẹ̀. sóòtà wa ni wọn àwọn márùn dáadáa kan èèyàn ni wọn wọn tún wá fi òòtà wájú sílẹ̀ wọn á ka mára wọn èèyàn bíi tèmi tá a jọ tẹ̀lé láyé tí wọ́n kú béèyàn ṣe kú jọ́sìn sí wọn wà fún ìjálù sọ̀lẹ̀ hùn ẹni rẹ̀ sì ni wọ́n wọn kàn án lólóòtà lójú ayé wọn. àwọn kan náà wà tí wọ́n jẹ́ àwọn tó di kò mú láwùjọ tàwa náà lónìí olóòtú á lè máa bẹnu wọn ẹni tí òṣòṣà á lè máa bẹnu wọn ṣùgbọ́n àwọn èèyàn ti sọ wọ́n dòṣà lẹ́tí rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èrè nǹkan burúkú làwọn èrè tẹ̀ ní lórí tàkà ti nìyẹn o tí orílẹ̀-èdè gbà fún òbí sọ̀tọ̀ wà láì mùsíbà ńlá ni nínú ìlànà tọ́lọ̀ kò bí oríire kankan bí ẹ bá ṣe náà ẹ̀yin ẹ fi lọ ẹ bá ní ṣe ọ̀nà sí hà fáwọn tí ń lọ sí yunifásitì ní fakọ́tọ̀ art tó yẹ pé táwọn kan yẹ kán kan lè yàn láàyò nílé ó ti máa gbẹ́ èrè bí ẹ bá lọ́mọ mùsùlùmí ń bẹ̀ ẹ ṣe ọ̀nà sí àfihàn tí wọ́n jáwọ́ ẹni tí ò bá rí yunifásitì lọ tó fi kó láyé wàláì ó pé tó bá yẹ pé bó tilẹ̀ máa gbẹ́ èrè ló lọ kọ́ yunifásitì. bẹ́ẹ̀kọ́ ti pọ̀ ní pé a fún láti ní sẹ́ kó ti kan ti lọ́wọ́ abọ́sá àwùjọ tán èrè ni wá èrè ni ó mọ̀ wá gbé tó fi kó láyé èrè tí wọ́n sọ fún ọ pé ẹ ayá fẹ̀mí bẹ́ẹ̀ nìkan bá máa ń bẹ fẹ́ ẹ̀mí sí nǹkan bá máa ń lẹ́yìn ọlọ́run agara ẹ̀mí tí òní lè fi tìlà náà nù ẹ wá wo iye oúnjẹ tó ti jẹ ẹ wo iye tó ti gbà tó ṣe kó ń yére àní èrè báyìí òun ń yà òun ló Tinubu lóore òun ló yẹ fún òun ló ń gbẹ́ òun ló ń gbẹ́ Fáṣọlá ẹ wọn ara báyìí gàdàgbà eré wọn rí fáàrí náà ni. gbogbo àwọn tó gbẹ wọn fẹmí sí ìjọba ìkìyà náà wọn ò sì ní kápá bẹ́ẹ̀ ọ̀rọ̀ islam ní o ọ̀rọ̀ tàwọn ìdí kì í wàláhì làbí ni kéèyàn ojú gbogbo ojú àbí tá a náà bá yọ fún gbogbo ojú jẹ́ mọ́tò kàrámùtù lọ àwọn ti láì mọ gbogbo agbára tẹ̀ bá ní kí ẹ̀rìn jìnnà sí kọ́tò àfi ní ò bá lè rọ́nà àbáyọ mí ọ̀nà àbáyọ ebe ó dájú ẹ fún yín látòjúwe tí ẹ bá sọ pé eléyìí kì ṣe eléyìí ṣe bó ṣe pépà yìí náà ti ń sìn ilẹ̀ Yorùbá lónìí. ẹ dákọ Ọlọ́run ń búra bó ṣe pépà yìí náà wọ́n ti ń àwọn èèyàn ti ń ṣe dùwà àtàn gbé tán gbé mọ́ra nínú pépà náà títí bá ti gbé mọ́ra àdúrà mi ó gbà. kí ló ń bi kí ní fà á àìjẹta ọ̀hídì kúnná àti ìfẹ́ tí wọ́n ní tó ní ti bí kò sábúrú bí ká nífẹ̀ẹ́ yàn ṣùgbọ́n nígbà tí tàwí yorùbá ti kúnná wọ́n sọ lóòótá wọ́n kọjá àlà lára ẹni rẹ̀ yẹn. ó ń bẹnu àwọn akọ̀kan lónìí tá a jọ máa kẹ́kọ̀ọ́ ó jẹ́ pé a nífẹ̀ẹ́ àfa kan tó ń tọ́ ó sì mọ̀ pé tí ó mọ̀ sọ pé súnà ló ń bẹ́ẹ̀ ṣe aláàbí yóò bá sọ̀rọ̀ yóò kọjá rẹ̀ àfa yóò kọjá rẹ̀ kódà ó lè kọjá ìwọ̀nba ibi títí mo bẹ̀rẹ̀ ni pé níta àfa ìbá ti sọ mi èmi ò fẹ́ gbọ́ rẹ̀ lómi ó ti bẹ̀rẹ̀ sí ìsìn ẹni yẹn kì í sì ṣe màá fún yóò sì sọ tó nǹkan òní mọ̀ àwọn òṣèré náà fáwọn ti bẹ̀rẹ̀ sí ìsìn ó lè jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀dínyìn rẹ̀ gbọ́ bẹ́ẹ̀ ó lè jẹ́ pé òun ló wọlé náà sí. mo bọ́rọ̀ débẹ̀ ìjọ kan tẹ́ ẹ̀ bá gbàgbé ni mo sọ pé ní Islamic University ní Madina tán bá ti rí èèyàn pé èèyàn nífẹ̀ẹ́ yẹn kan pé nítorí bá ti wí ni kò ní parí ẹ̀kọ́ yìí ní Madina ẹ tún béèrè ní ọwọ́ ẹlòmíì tó náà bá kẹ́kọ̀ọ́ mbẹ́ tẹ́ bá ti mọ̀ pé mùtà áńsì mú mọ̀gì hábì ẹlẹ́yàmẹ̀yà mọ́sẹ̀ àbí ni ojú ọ̀nà Imam Malik la wà ní West Africa ń bí tíra àwọn làmọ́ kà tí wọ́n pè yẹn lọ lè fi ọkà kéèké láwùjọ wa ń bí tíra Imam Malik ló kà àtàwọn ọmọ wọn ẹ̀rọ ọmọ ọmọ ní orílẹ̀-èdè Saudi Arabia lónìí ojú ọ̀nà India Pakistan àwọn nìyẹn kò síbi tí wọn ti máa gba ọmọ akẹ́kọ̀ọ́ sí ilé yẹn iṣẹ́ sì gbàyàn fún mi pé wá kọ́ òdodo wá kọ́ kìtàrù àti yorùbá ń bọ̀ mí ní ẹni tí wọ́n bá wá rí nǹkan yẹn tó sọ pé ọjọ́ ọ̀nà màlìkíyà ní ní lọ́dọ̀ tàwa ní nàìjíríà ọjọ́ ọ̀nà la wà ẹ̀ ti sọ pé ọ̀rọ̀ mọ́mọ́ àwọn ìlú wọlé ní. sọ́sì ń fún lẹ́rìí pé ọ̀rọ̀ tí mọ́mọ́ àwọn ìlú wọn máa ń bà sọ inú ayé àtàdé ìsìn yìí West ló kò ní gbàwé ẹ̀rí jáwé ìsìlámù náà jáde kó mẹ́ wàlẹ́ àmọ́ èèyàn náà ti lé kó mẹ́ torí ẹ̀ àbí tó bá pamọ́ sẹ́kọ̀ náà bá ọkọ̀ òkú sẹ́kọ̀ ti pamọ́ sọ́lọ̀ sẹ́kọ̀ káyọ̀ máa wọ pé ẹ̀dá kò tó jalè ni ẹ̀nà ti lé kó mọ̀dé náà tó jalè ni tó ṣe sì náà ni nǹkan yẹn tóbi ní máa sọ àwọn èèyàn di kí wọ́n mẹ́yàn lọ́lọ́run láti máa fún lábẹ́nú ilé ẹ pọ̀ jù láti wọ́n rí bí ìfẹ̀ díẹ̀. àlàyé wà nínú àwọn àyà yẹn wípé anna hada huwa shirku al-akbar mímú àwọn ẹni rí ẹni remi Isa ọmọ Mariam ẹni pé ọgbà ìlà bọ́rọ̀ dé a kà kan ní aka àyà seventy two seventy three seventy four níbi ìdánilẹ́kọ̀ọ́ yẹn lọ́jọ́ náà lọ. torí pé Isa ọmọ Mariam tó fi kúrò láyé kò pẹ́rẹ́ lọ́lọ́run kò sì pẹ́rẹ́ lọ́mọ ẹ̀ kò sínú gbólóhùn kan kódà kò sínú ọ̀rọ̀ pé ọwọ́ kan wọn fẹ́ láà ní wọ́n sì máa ní ẹ̀sán sọ́nà pa pátápátá lọ́kàn rìbí sẹ̀ àbí kò ní sọ́tò mọ́. ومنها آية براءة بين فيها أن أهل الكتاب اتخذوا أحبارهم wàrúbánahum àrùbáàbà mìlúùnìlà. atúkà áyà míì nínú sóràtù bàrọ́ à sórà kẹsàn-án nínú rẹ̀ láti rí wípé nínú àwọn ẹ̀kọ́ nínú àwọn ọkọ̀ mọ́ òkun tọ́pìkì yẹn là ń sọ yìí o nínú àwọn nínú àyà sóràtù àlùbàrọ̀ sóràtù bàrọ̀ à láti rí kàjáde pé àwọn ahlul sọ pé ahlul kitab àwọn ó túmọ̀ sí pé síra tó ṣáájú alukoran kẹrin là ń sọ yahudu wà nù wọn nàtọ́ra sì bẹ́ẹ̀ nù wọn ìtumọ̀ alùpùpù nìyẹn ìsọ́kọ̀dù àbárọ̀hún wàrùbánahún àrùbáàbà mẹ́jọ́nìlá wọ́n mú àwọn àfọ́ àwọn ní ọlọ́run yàtọ̀ sí ànábì Ìsá bínú Maryam alayhi salatu wassalam. wọ́n tún mọ àwọn àfa àwọn ní ẹni tí wọ́n máa sìn. gẹ́gẹ́ báwọn kan nínú gòláàtò sòfíà àwọn agbẹ́rùgbọ́n rí sẹ́ńbẹ́ lójú ọ̀nà sófì bí wọ́n ti mú àwọn náà lọ́lọ́run nínú ẹ̀sìn Islam sábà ní ọkọ̀ ọ̀bọ̀ náà wọ́n fọwọ́ bọ̀ ni sẹ́mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ alòmínú ẹ̀sàbàràkú náà bìṣìyúkìhìn yatabarakuna bizawajihim bisiyokihim àwọn fi zawajihim bisiyokihim sẹ́mọ̀ pé ọmọ ẹ̀yìn fẹ́yàwó tó yẹ pé ṣéwù ni ó gbà balẹ̀ kálùbáríkà ó lè pọ̀. lásìkò gòláàtù sùfìyà bàbá ńlá ìhànà. àwọn afáwa ní ọ̀daràn. bẹ́ẹ̀ làwọn alùpùpù wọ́n mú àwọn àfa wọn wọ́n mú wọn ní ọlọ́run mìdúnìlà àyà Quran ló gbé jáde mìdúnìlà wọ́n sì kọ́ ọlọ́run sí wọ́n sin àyẹ̀ká wà ń bẹ̀ àwọn tó máa ti fún tẹ̀dọ̀ Injil wọ́n lè sọ kíákíá wọ́n sì sin ẹ̀dá ju ẹlẹ́dàá lọ sínú Quran sẹ́nu kọ́ àwọn lélẹ́yìn wa ó wà ní sẹ́gbẹ́ lọ́wọ́ náà wọ́n sì sin ẹ̀dá ju ẹlẹ́dàá lọ. so Quran thirty five ti lànà táwọn èèyàn ń rìn tó yẹ pé kò bá tọ́ lọ́wọ́ bá mọ́ وبين لهم أو بين أنهم لم يؤمروا إلا بأن يعبدوا إلها واحدا كسورة مائدة 73 القرآن tún ṣe àlàyé gẹ́gẹ́ bá a ṣe mú wá nínú àkọlé wa tá a bá délẹ̀ yìí annahum lam yumaru ife àwọn alul kitab àpá wọn láṣẹ nǹkan kan ní ìjù islam lọ. torí pé kí ni jẹ́ islam àyàn àbùdó ilahan wahidan pé kí wọ́n sin yọ kàn iná kitab tí a mọ̀ títí rọ ọlọ́run títí alukoran kerim àti nínú ìjìl àti tàwọ́rà nínú gbogbo mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà á wà wípé àpáyín náà ni pé yọ kàn. àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ ọ̀daràn nínú. ọmọlẹ́yìn ànábì sallallahu ta'ala sallam tí wọ́n yí kò lójú ọ̀nà súnà rẹ̀ àti kìtàbù ọlọ́run àwọn náà ò mọ ọlọ́run sí lọ́kàn àwọn náà kàn sọ pé la ilaha illallah ni wàláhì ń bẹ náà títí la ilaha illallah mọ́ jí látàlẹ́ tí ó sì mọ ọlọ́run sí lọ́kàn wàláhì ó pọ̀ mọ́ torí pé ń bẹ̀sù lọ́wọ́ ẹ̀. ìsáwàdà àléhìn ṣèitọ́n nínú sọ́ọ́tù mọ́ìdà àní nínú sọ́ọ́tù àlùmọ́jáde ìsáwàdà àléhìn ṣèitọ́n èṣù ti dáwọ́ lé wọn lórí èṣù ní wọn bó ti fẹ́ sọ́ọ̀tù sósì fa ànsáhùn zikẹ́ ọ̀lọ́ ó sì ti jẹ́ kí wọ́n gbàgbé ìrántí ọlọ́run tàbí wọn tí wọn bá gbàgbé ìrántí ọlọ́run ṣé ń sin فأنساهم ذكر الله آية سورة المائدة 73 dájúdájú wọ́n ṣe àìgbàgbọ́ tí wọ́n sọ pé ọlọ́run ni mọ̀síhù ọmọ Mariam ẹ gbọ́ mọ̀síhù tí wọ́n sọ pé àlùmọ̀síhù wí pé yìí wọ̀lá ìlàzín ọlọ́run bùrọ̀ akẹ́sẹ́ ní kúránì kan ìdáwà tó wá láyé tó kó láyé náà nìyí. masihi ọmọ mariam rinsa ọmọ mariam táwọn sí anabi rinsa aleyhi salatu wa salam ọmọ mariam tí ó sì pé méjì nínú àwọn anabi ọlọ́run ó wí pé wíwí tó wí pé yìí ọ̀rọ̀ tó sakuléèdì káàkiri gbogbo àgbáńlá yé mi yíṣà wà nìkan ló hàn sí ó hàn sáwọn tó pè lọ́lọ́run ó sì hàn sáwọn tó pè lọ́mọ ọlọ́run kí lọ́rọ̀ náà bẹ́ẹ̀ bá dénú ìyí tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn lónìí ẹ bá ọrọ yìí ní pupa nínú àwọn ànàjírí tí wọn ti kọ ọrọ tiẹ̀ lọtọ pẹ̀lú íǹkì pupa ó wí pé kíni. ẹ̀yin ọmọ israela. ẹbí tọ́lọ́run rántí nìyẹn àkọ́kọ́ nù ọlọ́run rántí ràn mí láyé tó fi kó láyé kí ló wá wí fún wọn ẹ máa sin ọlọ́run. ẹ máa sin ọlọ́run. olúwa wà ọba tó ní mí tó nẹ̀yìn náà tó dá mi tó dá yín tí ń bọ́ mi tí ń bọ́ yín gbogbo òtúmọ̀ yẹn níbẹ̀ lábẹ́ rọ́pù. lẹ́yìn náà. dájúdájú. dájúdájú. ẹnikẹ́ni tí ó bá da nǹkan pọ̀ mọ́ ọlọ́run. dájúdájú. wọ́n kọlu tàwé rẹ̀ àbí wọn kọlu tàwé kí ni ó ṣẹlẹ̀ sí. dájúdájú ọlọ́run ti ṣe ọgbà ìdẹ̀ra ní èèwọ̀. àlùjánnà ní jẹ́ kò ní wọ̀. iná ni ibùgbé rẹ̀. kílẹ̀ ẹ̀sẹ̀ ẹni tó sọ ọ́ fún ọmọ sọ pé òun ní wà àlùjánnà náà kò ní máa yípo lẹ́yìn àlùjọ náà tó máa ọ̀pẹ ẹjẹ́ wọlé ẹ̀dá kan sílẹ̀ fún rárá o ọlọ́run gbòdì náà sì tẹ̀lé inú ìyá ọlọ́run ló ti wà iná ni gbogbo ẹ̀ nítorí kíni ó da nǹkan pọ̀ mọ́ náà ó sọ pé lómi ìfún bẹ pẹ̀lú ẹ̀ sanjọ síà agbára sanjọ síà ìjọ kan ṣoṣo sanjọ síà àṣẹ ẹnìkan kọ lánàá nínú ọmọ tí ń bá ní ṣiṣẹ́ à ń rí bí òjò kò rọ̀ òjò sú kò rọ̀ òjò nígbà míì yóò rún ní à wọ́n tì mí jésù ṣe mùsùlùmí tẹ́lẹ̀ náà mo ní wọn ò sí mo ní ǹjẹ́ mi rán bí àwọn èèyàn léèrè mi pé mo ń sọ fún bẹ́ẹ̀ lánàá ọ̀rọ̀ àná náà nìyẹn lálẹ́ àná gan ni wípé mo á bí òun náà léèrè mo ní dé òyòjọ́ ni wọ́n ti wù, sọ́lọ́ ń fẹ́ kọ́rọ̀ àbí ò kọ́rọ̀ mo ní mo kàn mí méjèèjì ó ní ọlọ́run fẹ́ kó rọ̀ mo ní àwọn tó wá sí nǹkan ó ní wọn fẹ́ ta ló lágbára jù náà wọn àtọ́lọ́run ló bá dá mi lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ ó láwọn tó tì mí kọ́wá tó dáhùn délẹ̀ tán lọ̀rọ̀ bá kọ́ lẹ́nu mo ní bó ṣe rí gan-an ni tó wọ́n ti gbò tó ọba wá sì mú kejì pé ọlọ́run ò fẹ́ kó rọ̀ ẹ̀wọ̀n tí náà nù àjẹpọ́lọ́ ni ò rọ̀ jù a níbi àti káyà koran tẹ́lẹ̀ kan nígbà míì kó tó gbàgbọ́ yìí kàfún. mo wá bá a fi kún mo ní kìí ṣe gbogbo wa náà ló wù nígbà tílẹ̀ sú à ń sin nǹkan lọ́wọ́ tílẹ̀ sú bá wa ń bẹ̀ ààrẹ lẹ́yìn tì ààrẹ tì ipe ẹ̀yin lè máa wọlé lọ ó lè gbọ́dọ̀ tún bí à ń sin nǹkan lọ́wọ́ gbogbo yẹn náà kọ́ ló fẹ́ kílẹ̀ mọ́ ńgbà tílẹ̀ mọ́ sí. Si ó yẹ káwọn kan lè hold yẹ pé a ah, lásìkò ọyẹ yìí àti wọn ń wago ní ká má bàa pàṣẹ rẹ nu tẹ kí á lódìde kòró kan tì ààrẹ náà nù kòró òrùn tì kòró ọ̀sán tì kòró atẹ́gùn tì kòró omi tì náà ṣe dàgbà tó nílò òyìnbó ní tẹkinọ́lọ́jíkálì omi ṣe omi sọ sẹ́yìn lóyìnbó jọ̀dọ̀ wa mi lọ jùlẹ̀ aláwọ̀ dúdú lọ. gbogbo tọ́lọ̀ ń sì fẹ́ kó bàjẹ́ ló bàjẹ́ títí tọ́lọ̀ ń fi wá gbà dúró fún ndị sáfi wá sáfi tómi fi ń bọ́ lójú wọn. bẹ́ẹ̀ náà níjọ́ tí iná bá gbé tiẹ̀ dé bẹ́ẹ̀ náà lọ́jọ́ sátẹ́gùn bá gbé tiẹ̀ dé ọlọ́run sì ti fi gbọ́ àwọn nǹkan yín lọ́mọ ogun ọmọ ogun bí èsì ẹ̀ dábì tiwa ọ̀yọ̀ házìrì kúmù lọ́rùn náà kà ọlọ́run ní and Allah warns you against himself. ọlọ́run sọ pé ẹ sọ́ra yín ẹ tó nǹkan kan ẹ fúyẹ́ èmi mo dá yín ẹ má jẹ́ níṣẹ́ yín bákubàku wàyò hazel kúmù lọ́hùn náfà ọlọ́run bá tẹ ní òróró ó ní ẹjẹ́ so kíní ewé máa ń bá ti máa ń ẹ sọ ewé ní sọ bẹ́ẹ̀ o béèyàn bá sọ bẹ́ẹ̀ fún sọ fún ikú òróró ni òun lè léèyàn gangan tí wọ́n bá sì kiri pẹ́ẹ́ni tó lágbára ní lóòótọ́ owó sì sá fún un ìṣe ẹ̀gbọ́n tó gàrú ọlọ́run wa ń sọ bẹ́ẹ̀ ọmọ ádámọ̀ wá kà fún un. máa bí ọlọ́run ní ojú oníkábà awórogún òní sọmọ́lámọ̀ ti sọ yìí alẹ́ sọlá tó sọlá kó tó kó láyé àwọn ọmọ wa kà kó láyé o. kí wọ́n bá sáwùjọ àdìfẹ́ nìkan jọ̀gbìn àrùn ìjàmọ̀ náà pé èmi ò gbọ́ àbí èmi ò rí kà. kò ní kò ní wọ ọgbà ìdẹ̀ra inú náà ló sì máa gbé lẹ́yìn náà. yóò ti olùrànlọ́wọ́ fún àwọn alábòsí. ọlọ́run ní tóun nìkan bá ti dààmú ẹ̀ tí mo tẹ́ tí mo yẹpẹrẹ ẹ̀. kò fẹ́ mí ìmọ̀ tó lè gbèdìde tí n bá ti kẹ́ tí mo jẹ́ níyà kò fẹ́ mí ìmọ̀ tó lè kẹ́ ó fún ọ̀pọ̀ nìkan ni wọn ò pẹ́ méjì wọn ò pẹ́ mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ. láwọn àyè mi nínú alukoran kẹrin ọlọ́run ní tí n bá gbé ìdààmú dé bá yín èmi lẹ́ máa ń pè é nígbà tí ìdààmú bá dojú ẹ̀. ilé wọn fi fi ọ̀rọ̀ Yorùbá jẹ́rìí bí ẹ bá ń rí pé mùsíbà kan ṣẹlẹ̀ sọ́dímọ̀ kan ṣẹlẹ̀ nípàjá ní lójijì báyìí táyà àwọn èèyàn ká sókè gbogbo ẹni bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pátápátá lẹ́nu ọgbọ́ ọlọ́run o ọlọ́run o ọlọ́run o that is Allah Allah Allah ọlọ́run lẹ́nu ọgbọ́. nígbà tẹ́ ẹ bá mọ gbọ́ nǹkan mi ìjà bá ń pè ọlọ́run ọlọ́run ní òbórí ẹ̀ tí wọ́n bá tún pè nǹkan mi bẹ́ẹ̀ ọlọ́run ọlọ́run lẹ́nu ọgbọ́ ní òbórí ẹ̀ ọlọ́run sọ́kàn yín bá balẹ̀ tán ẹ wá padà sí dòòsà. àyà tó tẹ̀lé. dájúdájú. dájúdájú. wọ́n ti ṣe àìgbàgbọ́. wọ́n sọ ìgbàgbọ́. àwọn ẹni tí ó wí pé. kí ni wọ́n wí. ọlọ́run ni ìkẹta àwọn mẹ́ta. wọ́n láwọn méjì kan bẹ ọlọ́run ti kẹta àwa sùn wọ́n pọ̀ lọ́ba dọ̀rọ̀ kan nínú arithmetic nínú arithmetic ni àdínú mathematics tó èwo ló ọ̀nà èwo ló lè gbà lọ́nu méjèèjì kò gbá mi kankan lọ kò gbá mi kankan lọ àwọn onímọ̀ àti wà níbí iná lọ àtàlẹ́ fún ìsàlẹ̀ àtà. ẹ wo ọ̀rọ̀ tí ó yanjú ẹ wo ọ̀rọ̀ àlùkìámọ̀ tó ní nǹkan ṣe pẹ̀lú ìbínú ọlọ́run àti kẹ́ ọlọ́run tó sì ti yanjú látàyè táwọn èèyàn ò sì jáwọ́ mẹ́ta. ti tọrọ yìí kílẹ̀ àdé kódà bí yẹn bí yẹn bá ti pálí koran tó jẹ ẹnìkan ẹlòmí òròpó òní gbàgé kakóta fílù là ń sọ la wá débi eléyìí bí yẹn bá ti pé koran là ń tú ẹlòmí òròpó pé wọ́n gbàgé tòun ìjọ mi òròpó gbàgé tòun ní táwọn ọmọ wí náà fi ṣe wá sí a ti gbọ́dọ̀ débẹ̀ nínú àkùrán ká fò Ọlọ́run ní asálàyé torí bí ibi tí wà báàlù wà àti mùsíbà tó ga lọ́gbẹ̀rẹ̀ fìyànà ní kéyìn òfò torí fáwọn kan bínú. ọlọ́ni wọn tètè fèrè o àwọn tó sọ kọ́lọ́ àtàwọn méjì kan ní wọ́n jí pọ̀ mọ́ adéyọ̀ kan wọ́n tètè fèrè o. náà. kò sí ọlọ́run kan àyàfi ọlọ́run àṣọ. gbogbo ẹ̀ ní samaria sọ kó tó kúrò láyé kò sí ọlọ́run kan tó tọ́ sí kásìn òun náà ni àtàwọn ní tọ́pìkì yẹn ti jẹ́ tafsiru tàfí wa shahadatu an la ilaha illallah àti ọlọ́run bá a so tó bá ti dọ̀rọ̀ ìsìn àdíjọ́sìn tí bá ti pé ọ̀rọ̀ ọlọ́run la bá ń sọ tí èso ọ̀rọ̀ ta ló yẹ kábíjọ́sìn fún ọlọ́run ọba pọ̀ lóòótọ́ tó wá débi ẹ̀sìn òdodo ọ̀kan ṣoṣo ni ọlọ́run tó tọ́ kábíjọ́sìn òdodo fún mo ń gbọ́. bí wọn kò bá ṣíwọ́ nípa ohun tí wọ́n sọ. ẹ wá òjò tí a fi ń ta ayọ̀ yìí bàbá ńlá bàbá bàbá bàbá bàbá bàbá wa ti kà á síbẹ̀síbẹ̀ wọn ò sí wọn. alukuran ti ń sọ̀kalẹ̀ láti mọ́kà hijira bẹ́ẹ̀ náà tó ti kọjá one thousand four hundred and forty one years. ó ti kọjá one thousand four hundred forty one years láti kúrò àti ń wọ́n ń lámì ẹ̀ ń tẹ̀wù tí wọ́n bá síwọ́ ńgbọ̀n wọn lọ́la làrúbà ni fi ọlọ́run mọ̀ fáwọn àwọn kan síwọ́ o àwọn kan síwọ́ ọlọ́run tún mọ̀ fáwọn kan ò ní síwọ́ àwọn ìrẹ́lẹ́ta lérò gbé fáwọn tí yóò bá ti wọ̀. wọn kì yóò ha ronú sí wàdà lọ sí ọ̀dọ̀ ọlọ́run. ẹ ní wọn èmi náà ní wọn ẹ ní wọn èmi náà ní wọn a sì súnmọ́ra wa a sì ń sọ̀rọ̀ à ń jọ ń jẹ àjọ mu à ń kíra wa à ń ṣe dáadáa sí wa láwọn ọ̀nà kan síra wa láwọn ọ̀nà kan ẹni tí ò ní wọn ní wa bá ti jókòó ìrèpéré táà ti yí táà ti rò pọ̀ mọ́ra wa ìyẹn ò díwọ́ òdodo wàláhì làdín kò díwọ́ òdodo ibi bíbẹ̀ wà gan-an ni ṣébí ògbó yẹn ní bẹ́lẹ̀ ọ̀sẹ̀ kọ́lọ́ mọ́tò ládọ́rùn mọ́ sọ ìgbàtà wa ń ta yíyanjú ẹ̀yìn kọ́ ríkàdó àlégbà ni. táyé gan wọn fẹ́ dé wọn fẹ́ kọjú ayé lọ kán tó mọ̀ sọ kátó wá sọ sọ̀rọ̀ ọmọbìnrin alẹ́ rẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀ wọ́n tún sọ ọ́ dàgbà gan kí ló ń ṣẹlẹ̀ náà. kí wọ́n sì wá àforíjì rẹ̀. ọ̀nà títí wọ́n nìyẹn o kí wọ́n ṣe kí ni. kí wọ́n sì wá àforíjì. kí wọ́n lọ ńlá láforíjì kí wọ́n gbàgbọ́ yẹ kọ́kàn tuntun ni kí wọ́n sì wà láforíjì náà. ọlọ́run ni aláforíjì aláàánú. téèyàn bá tó bá níbi ẹbọ ni o téèyàn bá tó bá pọ̀ mi máa wá orogún pẹ̀lú ọlọ́run ọlọ́run nínú ẹni ọmọ àti kàtá sílẹ̀ kan pé iná ni o iná ni o dé sí. ẹ wá ń sọ tí ọlọ́run ní sọ́lọ́run ló wá sẹ̀ ní ìsìn wàlíyàn àdùbìlà subhanahu wa ta'ala nígbà tó sọ pé òun fìyàn abẹ́ni tó sọ pé ọlọ́run sọ pé òun fìyàn dá tó lóun òun dáná òun sì fìyàn ni ó máa gbé ti sọ bẹ́ẹ̀ dá abẹ́ni tó sọ pé ọlọ́run sọ pé òun fìyàn tó ka ọ̀rọ̀ sọ́ńsọ̀ náà tó fẹ́ lọ́hùn ni àwọn abilé rè pé ń bọ́ lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ ló bá gbé jáde kò fẹ́ lọ́hùn fa ayu aibin àléébù wo ló wà fún man àrọ́ọ̀dà tàǹbìhà ẹni tó tani yí kálẹ̀ jèrè àléébù ló ẹ̀sẹ̀ wo ló wà wà fún tí èsì kó fẹ́ fọ́ dọ̀rọ̀ ló máa rójú kí èsì kó fẹ́ sarú mọ́ jẹ fún wa kì í ṣe kó fẹ́ tàn wá dànù kò sẹ́sẹ̀ fún rẹ níbẹ̀ ẹni ẹ̀yìn ẹni àpọ́nlẹ́lẹ́ ẹ̀kọ́ máa jẹ́ látàyè lọ. tẹ̀síwìrì àyà tí àwọn afọ̀kọ́ wà nù sọ́rọ́tù bàrọ́ wà yẹn ìdí mẹ́mẹ́ ni pé tọ́wọ́ làmọ́ wàlúùbáàdì fìlímà fìyí tọ́wọ́tò lìwòlámà والعباد في المافيا. نبي níbi tẹ́sẹ̀ wà òní kí wọ́n tẹ̀lé àwọn àfa nígbà tí wọ́n bá ń tẹ́lọ̀ ibi tẹ́sẹ̀ wà nìyẹn. níbi tí wọ́n ti ṣẹbọ nígbà tá a ká yà yẹn níbi tí wọ́n ti tọ́lọ̀ sí ni wọ́n ṣẹbọ torí pé àlẹ́ nìkan lọ́rùn sálà ó bi ó bi kí sọ sàádì yẹn. ó bi sọ̀hábí náà léèrè sọ̀hábí yẹn sọ wípé a máa sìn wọ́n a máa tàwọn aṣáájú wa ó ní ṣe bí wọ́n ń pa láṣẹ ń tẹ̀lé wọ́n sì ń kọ̀ fún yín tẹ̀ ń tẹ̀lé ṣé pé tí wọ́n bá ti pàṣẹ báyẹn gbọ́dọ̀ mú fẹ́ tí wọ́n bá sì ti kọ̀ fún yín bí nǹkan kan ọlọ́wọ́ bá fẹ́ nǹkan náà ṣé sí ọ̀rọ̀ yẹn la bá débi pé ẹ gbọ́dọ̀ lóko lónìí o ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ lónìí o ẹ gbọ́dọ̀ ṣe nǹkan báyìí lónìí o ọmọ ìyá nìkan pè mí ní pé mo rántí pé ńgbà tá a wà ń kékeré ọjọ́ wẹ́ẹ̀sì àti tọ́ọ̀sì a gbọ́dọ̀ a sì gbọ́dọ̀ fọ́sọ mo ní bẹ́ẹ̀ ni ó ní. ọ̀rọ̀ tí mo sọ yìí ti kọ́ sẹ́lẹ̀ jù ẹ dákun tó lẹ́rìí nínú súnà ẹ wojọ́ náà lọ láti primary school láti primary school wọ́n ti ẹni tí ń béèrè ti gbàgbé ọ̀rọ̀ yẹn wọ́n sọ̀rọ̀ débẹ̀ ni o láàrin àwọn èèyàn kan ẹni tí ti ń fọṣẹ́ wẹ̀ gbogbo ojoojúmọ́ ni o tí ti ń fọṣọ́ ńjọ́ tó bá wù lọ́gbọ́n àwọn asọ̀rọ̀ débẹ̀ wọn rántí ọ̀rọ̀ pé ẹ dákun ọ̀rọ̀ yẹn nígbà náà lọ́hùn ẹ dákun tó tẹ̀ lẹ́rìí gan tó ń fẹ́ confam ẹ̀ mo ní kò lẹ́rìí mo ná dáadáa lẹ́nu ó lè sọ pé jínù ló di pèsè fáwọn èèyàn kan bájọ náà bá di pèsè tí ó pàkókò ẹ̀ fáwọn ẹlòmíì àwọn àwọn àwọn páàdì wọn di pèsè náà náà bá fẹ́ fáwọn tí ń tẹ̀lé wọn wọ́n máa sọ nígbà bá fẹ́ wọ́n sì tẹ̀lé wọn ní sọ̀hábì yẹn bá testify sọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ni ìmọ̀ rí bẹ́ẹ̀ lóòótọ́ ọ̀nà ẹ̀fà tí ń ka ìbàdàn tó kùn láwọn ọ̀nà tẹ́ ń gbà sí wọn tí mo wí náà nù nínú sọ́ọ̀tù bàrọ̀ à. nínú kókó ẹ̀kọ́ yìí síbẹ̀ nínú àkọlé yìí wọn lọrọ fi kọ́ọ̀lù khalil alayhi salam lil kuffar ọ̀rọ̀ táwọn bí ibrahim alayhi salam sọ fún àwọn ayé alukuran ìnáni bàrọ̀ ọ̀hún mímá ta'buduna illa alladhi fatarani èmi ń yọwọ́ yọ sẹ́ni kó mi gbogbo tẹ́ ń sìn àfọlọ́ ọba tó dá mi nìkan ilà lẹ́bí fàtọ́rọ̀ náà ẹ̀yẹ fàlà fọ̀ ni fàtàkùn nínú àbòdì náà rọ́bà ó yọ ọlọ́run ọba rẹ̀ kódà kúrò níbi gbogbo ohun kúrò láàrin gbogbo ohun tí wọ́n ń sìn ó ní gbogbo tí wọ́n bá ń sìn pátápátá kò sí tó kàn wọ́n mọ́ àfọlọ́ ọba ẹlẹ́dàáhùn nìkan tó dáhùn talẹ́lẹ́dàá tẹ̀yìn talẹ́lẹ́dàá tàwa bàbá tá a ní ká sìn nìyẹn o. ẹni sábìnù ni nígbà tí àyà tá a bá ń kà lọ́nu tó yìí tí ń tẹ̀síwájú ó sọ lọ́hùn kìí ya rẹ̀ náà kì í sọ lọ́hùn torí báwọn méjèèjì kàná yá kú láàánú sọ àmì wọ́n jẹ wọ́n mu ẹ wo knockout ẹ ẹni tẹ́ ń pè lọ́lọ́run yìí ń jẹ ó ti mọ̀ ọlọ́run kò sí ròyìn ọlọ́run rárá àwọn kan tó ń bẹ tọ́lọ́run dá tọ́lọ́run ò fi jíjẹ nínú sínú ròyìn wọn wọn jẹun wọn jẹ wọn ẹmu wọn sì lọ torí sọ ọ́nù yìí gangan ó ní òun fúnra òun nínú òyìn ìyakunukù máa yàṣà tó bá wù lòun máa dá bó bá dá wà náà lẹ́ni tí òní máa jẹ tí òní máa mu ní àbáwà bẹ́ẹ̀ títí láéláé. ó dá wa Ramadan ní bọ̀ yìí ẹlòmíì ti ń káyà òkè kò sí káyà òkè kan ebi náà ni ṣé bó lòun ti fẹ́ wọ̀ ọ́. bó bá wọ ọlọ́run lè dá wa lẹ́yìn tí ò ní mọ̀ ẹ̀jẹ̀ tí ò ní mọ̀ táwọn tí ò jẹ́ tí ò mú lọ́wọ́ sọ pé kí wọ́n gbàwé àwọn mọ̀lẹ́kà bọ́ọ̀ wọ́n ti gbàwé ọ̀hún. tẹkilífù tiwọn ó yàtọ̀ sí tiwa bọ́lọ́run ti la ìjọsìn bọ̀ wọ́n lọ́rùn ó yàtọ̀ sí ó ti lábọ̀ wọn dáná lọ́rùn pé pé àpapọ̀. kẹ́hánà yàkùlá ní sàm ní sàmúlẹ́mù jẹun ìyá rẹ̀ ti jẹun. ọlọ́run bá fi jẹ ẹlẹ́ẹ̀kejì adá wọn ni ta ló dá wọn ẹ̀dá làwọn méjèèjì ta ló dá wọn. ẹlẹ́ẹ̀kẹta àwọn méjèèjì ti kú. wọ́n nígbàgbọ́ sí pé ìfọmọ́rẹ́ àmọ́ jí dìde fúnra rẹ̀ ni àbí wọ́n jí i. eléyìí ò kọ́kọ́ na nínú islam mú wa eze àpẹ́ gbogbo ẹni tó bá kú náà lọ́wọ́ jù padà eléyìí ò ṣe tuntun gbogbo ẹni tó bá kú lọ́wọ́ padà dídìde padà. àmọ́ ńgbà tó jẹ́ pé òun kan lẹ̀ tẹ̀ sí ìkú tẹ́lẹ̀ òun kan lẹ̀ sí ìkú lórí ilẹ̀ ayé kúrò títí tó àárín yẹn ni mo ti máa ń bá àwọn tí ń ṣe mọ̀wúlì sọ̀rọ̀ wípé alábòsí ni wọn ẹni ẹ̀sọ̀ fún ọ̀tá máa sọ pé kí ló dé ẹni bó lọ́jọ́ àbí ọjọ́ àbí ànábi ṣe ṣe pàtàkì tọ́jọ́ ọjọ́ kú rẹ̀ ṣe ṣe pàtàkì. nínú april yìí àtúntò ń bọ̀ tó ń pè ní Easter àbí ní april tá a wà yìí ọdún tó sì lágbára ni tá a bá yọ kó lọ́dọ̀ àwọn tó ń gbìsọ́kàn ajá pé kò tá a bá yọ àjẹ ọkàn yẹn kúrò lọ́kàn wọn kéèké sáré ajẹ́ pé kò sí ẹ̀sìn mọ́nu àjẹ ọkàn ń sì dá lórí wípé samariama kú ó sì jí dìde padà wọ́n ń ṣe ayẹyẹ wọ́n ti ń sọdún ẹ̀ ẹ̀yin onímọ̀ọ́lìdì nàbí tẹ̀ ń sọjọ́ bí ànábì sallallahu alaihi wasallam bóòlù ọjọ́ bí ànábì ti ṣe pàtàkì sẹ́ tọ́jú ọkú ẹ̀ ò ṣe pàtàkì tẹ́ẹ̀ fi ṣayẹyẹ ẹ̀ tó bá yẹ kọjú òbí ẹ bá jẹ sí ẹbí wọn léèrè abẹ́tìgbọ́ rí tí wọ́n ta sẹ́ǹtì ẹ̀ gbọ́dọ̀ bá bẹ́ẹ̀ lọ́la ló kú ọlọ́run tó ń jó rọrùn torí àbẹ́lẹ̀ ọ̀kan tó fi kún ìtọ́wà ní ìtẹ́lẹ̀. ẹ wá kọ̀m̀pìà ẹ̀ àwọn èèyàn máa ń ka ọjọ́ kúkún inú fàtàwọn aládàáda àdádá nẹ́ẹ̀sì tí wọ́n fi gbàgbé tábí fi ọdún ogún ọdún bàbá wọn dòní àtọgbọ̀n ọdún ẹ̀ àtogójì ọdún tí wọ́n bá pa màálù bomi kẹta tẹ́ẹ̀n tí wọ́n gba hall abótẹ́ẹ̀lì tí wọ́n bá bí ilé rẹ̀ pé kí wọ́n ṣe wọ́n á ní forty years anniversary àkínní mọ̀ pé náà forty years ni remembrance ẹ wà á fẹ́ ká ọ lérí pé yìí forty years ni náà fowó ṣòfò tó tó báyìí ẹ wàá rà láàánú kan tẹ́ ẹ lè sànú ẹ̀rọ mọ̀ọ́rú kan ẹ̀rọ pọ́. ẹ̀rọ ọmọ iléèwé tí wọ́n lé nígbà tí òróró tán náà forty years in remembrance o bàbá àbí màmá lẹ́bàá náà owó tó báyìí tó kí ni wọ́n ka ọjọ́ ikú kún tí kórìíra làwọn èèyàn wá kórìíra ànábì délẹ̀ lẹ́nu ọ̀kọ́jọ́ ọdún náà kì í ṣẹ̀sìn nípa pé ká mọ̀ sáyẹyẹ ṣùgbọ́n bíbí yẹn pàtàkì lọ́dọ̀ ọlọ́run àti láyé títí jọ́gbẹ̀lọ̀ kìí àná. ìyẹn ni wọ́n fẹ́ káàdì sọ́kàn kì í fa ayẹyẹ rẹ̀ ká fi bíbí tọ́lọ̀ fi sin lọ́hùn nínú ọkàn wa àwọn tí wọ́n ń fa ayẹyẹ náà ọlọ́run mú nǹkan kan tó jọ mọ́ bẹ́ẹ̀ wá o láti fi sin o. nínú àyà tá a kà yí bákan náà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní wàjà alákàlìmọ̀tà ń bá fìyàtà ń fìyà fìbí ìlà aláhùn yarùjìrún tàwọ̀fíìdì náà ló fi ilẹ̀ lógún tó fi ilẹ̀ ta ní sọ̀rọ̀ mẹ́ọ̀ ànábì Ibrahim lọ́lọ́ọ̀bá rìn fàásì àlẹ́ ìsọ̀dájú ọ̀sálà wàjà aláha ìyẹn ìyẹn mú ọlọ́run sí lọ́kàn lọ́kàn ṣoṣo ó ṣe ní kálímọ̀tà bá fìyàtà ń fi àkìbì ó gbìn kalẹ̀. nínú ọkàn wọn ó sì hù ó sì dàgbà ó sì sóore làálà ń yọ ìgbìrún àlàdán. الله أكبر الله أكبر الله أشهد أن لا wàmínà ha baqara nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí abúkà ayà kan nínú suratul baqara filkufar alẹ́dínà qala fihim wàmà hum bí kọ́ọ̀rì dínà minan nar ọlọ́ọ̀ni wọn ni zakaro anahum yuhibbuna andada hum kahubbillah sábàbí ẹ̀ ni pé wọ́n nífẹ̀ẹ́ ohun tí wọ́n mú mọ́ lọ́n ohun tí wọ́n ń sìn pẹ̀lú ọlọ́run wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ bí ọlọ́run fàdánlà àlà anahum àyà yẹn wá jẹ́ ká mọ̀ yìí pé àwọn kèfèrí ìjọ náà lọ́run àti lónìí yuhibbuna hubban azima wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run púpọ̀ àyà ń gangan ló jẹ́ ká mọ̀ àyà Kùránì àyà tí ń sọ nípa apá àwọn èèyàn ó pẹ̀lú náà wọ́n sì fi gbọ́n kárin kéde síbẹ̀ yìí àyà náà ló jẹ́ àmọ̀ pé wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run mo wá wọn ti kàdánwò wàlámì ìrùsílù òun fi Islam ṣùgbọ́n nínífẹ̀ẹ́ ọlọ́run ò sọ wọ́n di mùsùlùmí ẹ máa kí èsì bíjọ́ ti kàdánwò o ìnífẹ̀ẹ́ ọlọ́run tí wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run kò sọ wọ́n mùsùlùmí fàkẹ́yìfà bímọ àhábàlọ́ àníjà báwo wá ni onítọ̀ wọn jẹ́ ni ọlọ́run ẹni tó jẹ́ pé orogún ọlọ́run nìkan ló yàn láàyò kò sí fi ọlọ́run lọ́kàn rárá. àhábà nídà akbaro min hubbillah ẹni tó nífẹ̀ẹ́ orogún ọlọ́run tó wá nífẹ̀ẹ́ rẹ̀ ju tọ́lọ́run lọ ni ó jẹ́ ni ọlọ́run fàkìrìfà bímọ ńlá mi ò hìgbà ìlà nídà wàdà ni jẹ́ ni ọlọ́run. ẹni tó jẹ́ pé orogún ọlọ́run nìkan ló nífẹ̀ẹ́ sí kò nífẹ̀ẹ́ ọlọ́run rárá wàlá mi fi pọ̀lọ́ àwọn èèyàn wọ̀nyí sì ń bẹ lórí ilẹ̀ tí wọn ò nífẹ̀ẹ́ ọlọ́run rárá tí wọn bá nífẹ̀ẹ́ ọlọ́run ìfowópamọ́ fún wọn ìfowópamọ́ fi nífẹ̀ẹ́ ọlọ́run tí wọn bá sin nǹkan ẹlẹ́bọ ti àwọn ẹlẹ́bọ Yorùbá tí wọ́n bá ṣe fún yàn kan nínú mọ́jẹ̀mú míì nígbà míì kan máa fi tì í tí wọ́n tí wọ́n sì máa ran ọmọ létí pé tọ́ọ̀ bá fẹ́ kó bàjẹ́ nǹkan kan nínú tó lè ṣe tó jẹ́ tọlọ́run yóò máa bẹ nínú tí wọ́n máa ran tẹ̀ máa létí pé kò gbọ́dọ̀ ṣe kí nǹkan náà má bàjẹ́ torí pé gbogbo àti ẹ̀bá ti ṣe tí ẹ̀bá ti súnmọ́ lọ́hùn bẹ́ẹ̀ lè súnmọ́ takété ó wà nínú àdìsá nàbí sallallahu alaihi wasallam ó ní èṣù súnmọ́ èèyàn kan pẹ́kípẹ́kí wàmínà ní ìsìnlẹ̀ ní àbọ̀ àyè ó sì jìnnà séèyàn méjì bí mo ti súnmọ́ èèyàn kan lọ. ẹ̀bá ti wá pọ̀ tó wá jẹ́ pé lábẹ́ tọlọ́run ni ìṣòwò àjìnà síbẹ̀ kan torí pé ẹsẹ̀kẹsẹ̀ lẹ́nìkan míì nínú ẹni ọlọ́run máa ń wọ́n orí pa ìdíkò lára ẹ̀ ẹnìkan jókòó báyìí lápèjú ẹ̀jẹ̀ kọ́kọ́ má pàdé ilé wa ẹnìkan gbé lápèjú rẹ̀ ó mú búrẹ́dì lọ́wọ́ mi kóòkì tí wà mí ó yẹ kó dá kóòkì padà sọ́wọ́ ọ̀tún nígbà tó kan kóòkù nígbà tó fẹ́ mú kò dá padà láàrin ọwọ́ òsì náà ló ló gbélé ni nítorí ó sèrùn ta jọ èṣù lẹ́nìkan wá sọ pé bí ṣe ń gbé ọwọ́ lẹ́nu lẹ́nìkan wá gbá mú yẹn ó ní lọ ó ti mọ́ra ni kí ló fà á ó ń bẹ láàrin àwọn jàmáà àtàwọn dị ọlọ́run díẹ̀ díẹ̀ díẹ̀ tí ò bá fi ọlọ́run yóò kú lọ́mọ ẹnìkan jókòó ló bá fi ọwọ́ rẹ̀ méjèèjì sẹ́yìn báyìí ló bá ló bá rìnra lé ló bá fọwọ́ hàn àgbàǹtara jílí sátò lè mú bìrì ó wà náà yege pé ìjókòó àwọn ni sódà jọ ní gbéraga torí pọ́lọ́ pa lẹ́nìkan máa pàkíyèsí pé ẹjọ́ kò dáadáa òní àmọ́ yà á fi jókòó fè kò tọ́ kéèyàn jókòó bẹ́ẹ̀ tó bá ti rẹ̀ yàn èèyàn lè rọwọ́ ẹ̀ ó lè rọ́ta ó lè nàró ó lè nàfẹ̀ àmọ́ kéèyàn àgbàtara lẹ́yìn kò dáa ẹ máa wo àwọn tí wọ́n fẹ́ràn bí wọ́n ṣe máa ń wọn tẹ́ wọ́n fẹ́ máa pàṣẹ ó lè jókòó bá ṣe wíwù ó tún lè nàṣẹ sórí tébù yìí òun nìkan fẹ́ lè fẹ́ ló bá rọrùn ni kò tóbi tá a jókòó tá a ti mọ́ wá sí i àmọ́ kò rọrùn yóò kalẹ̀ yóò máa sọ̀rọ̀ ó lè ti mùmú yóò ẹni ó fi jẹ́ pé ànábì sọlọ́mọ ọ̀sán àlọ́sọ́là tí ẹ bá wo gbogbo oorun rẹ̀ lẹ́fẹ́ wò ni ìjókòó rẹ̀ lẹ́fẹ́ wò ni àti gbogbo àwọn nǹkan míì ẹ sànù rí wípé ah, ìjókòó kódà ojú olóhùn sọ̀rọ̀ àdéhùn kan níbi ìjókòó kan tó jẹ́ pé ìjókòó òbí oúnjẹ rẹ̀ ní jẹ́ o ẹ sì rò pé bí ìgbà kan gbóúnjẹ fún yàn tí ń sáré jẹ pé tí ń tijú jẹ inú fi ròyìn lóko ẹni tí ń jẹun téèyàn fa ayé ìdí kan jókòó bígbà téèyàn ló kò gbọ́ bígbà téèyàn ló kò gbọ́ bígbà tó jókòó bígbà tá a gbóúnjẹ fún tó wá síbì kan èèyàn ò ní dojúkọ oúnjẹ kó tó wá jókòó lọ níwájú rẹ fọlá èèyàn ló òun ló ló rẹ kó wá bo oúnjẹ torí ẹ̀ ní èdè jẹ lórí tébù gan. torí ẹ̀ ní fi bu oúnjẹ wàdùwàdù tó ti ṣe ọlọ́run àfọlọ́lọ́ ọ̀sán àlọ́ torí ẹ̀ ní ètò jẹ ìtọ́wà lọ́dọ̀ ẹlòmíì tó fi fi kọ́ alẹ́ bẹ́ẹ̀ bọ́ bá ti kángun sí ọ náà kí ma máa inú àtàbí yorùbá náà kápẹ́kọ́tọ̀ tó bá àdúgbò náà sọ̀rọ̀ ẹ̀sìn ẹni tó bá mú tọ̀dọ̀ ẹnìkan bí wọn bá sọ ń bẹ̀ wọn sọ lẹ́yìn bẹ́ẹ̀ wọn ni ó ọlọ́kan tó wà wọ́n sì lè kọ́ lójú tó yá akẹgbẹ́ rẹ̀ ni bí abàjẹ́ báyìí torí pé ó jẹ kan náà ni kan náà ni ló mú. wa lórí kífẹ́ olóyìn lẹ̀ ká lè rí ayọ̀ ká sì sí náà. ومنها قوله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وكفر بما يعبد من دون الله حرم ماله ودمه nínú ìdánilẹ́kọ̀ọ́ ìdí ọlọ́run bá sọ̀rọ̀ lọ́wọ́ ó dẹ́ni tó bá sọ pé la ilaha tó wí wa kafara bima yubadu min dunillah tó sì ṣe kẹfìrí sí gbogbo nǹkan míì tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run haru màmá lùwú wàdámù dúkìá rẹ̀ àtọwó àtẹ̀mí ẹ̀ àtẹ̀mí ẹ̀ ó wà secured ẹ gbọ́dọ̀ pa lógun ẹ dákun ẹjá kí èsì wọn jẹun yẹn gbàgbọ́ máa ń kọ́ wàkàfàrọ̀ bímọ yóò bá dòmí dùn la ayàtò bá fara náà ni àti bòmí tuntun wà nínú alukuran kẹrin wàkàfàrọ̀ bímọ yóò bá dòmí dùn la ó sì ṣe kẹfẹ́rí sí nǹkan míì tí wọ́n tún ń sìn lẹ́yìn Allah ó sì ń bẹnu sọ la ilaha illallah gbà wípé ọlọ́run ní ti gbólóhùn yẹn sìn tá a ẹ̀ yóò jẹ́ fashion lásán yóò jẹ́ fashion óbì fi óbì sọ̀tọ̀ a sì gbọdọ̀ bójú lọ́rẹ̀ tẹnu wọn kó lóye sọ̀tọ̀ lójú ayé gbàtìgbà tí ò sí mọ́ láyé kò sì gbọdọ̀ rí kan mọ́lẹ̀ abẹ́gbẹ́ kò gbọdọ̀ fẹ́ sátẹ́gùn kò gbọdọ̀ sọ̀rọ̀. So kọ́mọ wá rìn àbí kó gbẹ fúrúfúrú. ìfẹ́ ìjẹkújẹ ń pààyàn lórílẹ̀‐èdè nílẹ̀ Yorùbá yìí ìjẹkújẹ ó fọ́ ẹ̀kọ́ orí ọ̀ka ló fi mú orí ọ̀ka kódà bó sọ ọ̀ka ní ẹsẹ̀ pa pèlèta sí ọ̀ka tó fi gbẹ fún àríta láti two thousand and thirteen. ó bọ́ ẹ̀kọ́ òkú asín ló fi mú eré wọn ajá bá ti àbí èèyàn tó jajagun kò bá sí mẹ́ tó ti gbẹ àwọn jẹ gbogbo àwọn nǹkan yẹn ló kàn sá kan òkú òkété kan lójú bóyá nǹkan kan bóyá ọlọ́jọ́ ẹ̀ka gbogbo kan ló ní àjàlè tiẹ̀ ń bá gbé fọ́ọ̀mù kan pé ó léèrè àwọn pé ah owó nìyẹn owó nìyẹn lọ́jọ́ ajagun òkété sì tóbi dàbò mìíràn pé bóyá àjàlè ẹ̀ ló ló mo fẹ́ mọ́ rírọ ẹ̀ bó bá tó ti wà yẹn owó ni lóòótọ́ wọn àparọ́ àwọn kan ní ó ti fọkọ̀ ní ti fọkọ̀ tútù ni kò sí ìjọba àdámọ̀ ò lè jẹ ọ̀rọ̀ ńlá bá débi pé wọ́n nítorí pé yìí ó lówó wọ́n wá sọ fún un pé tí ọba jí ìgbẹ́ tí ọba kọ́kọ́ bá láfìtàn wọ́n sì sọ bí ó sì jẹ́ fún un ọmọ adámọ̀ ti ń jẹ torí pé yóò lówó kóhùn sì lè mọ̀tàn ntálùjọ̀ ló bá ti wí ni ẹnìkan sọ pé òun wípé òun wá oògùn owó lọ bìkan fúlàní ló ń tàn ó ní wọ́n wá ń sọ fóun wípé wọ́n wá ń sọ ọmọjẹ̀mú pé tọ́ba tẹ́lẹ̀ lọ sí báyìí báyìí lọ́ọ́ sì máa lọ ayé o ìdí ò mọ̀ tẹ́lẹ̀ ní o ó lóun sọ pé tẹ́rù mi tún wà nígbà tí wọ́n tún sọ míì ó ní wọ́n sọ pé mẹ́rin fóun wọ́n ń béèrè wípé èwo ni ó lálàáfíà ó jọba jù báyìí lọ pẹ̀lú ogo ń bẹ́ẹ̀ kàkàlẹ̀ fà. oní wọn sọ pé ọjọ́ ìdìdì kọ́ mọ̀ gbalẹ̀ yìí lọ ọrọ ògbówó kan tí yóò bá àlàyé àtàǹtì rọ́bìlì káàbà wàláì ti sọ fún mi ìmọ̀ kò mọ̀ mí rí láyé onísọ̀ ń gbé mi lọ́lọ́kadà ni bá sọ pé nǹkan ń bẹ o àdánwò o oríṣi àgbẹ̀lẹ̀ mi ò mọ̀ rojọ́ bẹ́ẹ̀ fẹ́ rojọ́ gẹ̀lẹ̀ mi ò mọ̀ ọ̀hún oògùn owó ọ̀sìn fẹ́ dààmú kò rọrùn ní oògùn owó tó jẹ́ halali gan ẹ wò dààmú táwọn èèyàn ń ṣe ní ìsìn ẹlòmíì ti wà nú ọkọ̀ kánò ọkọ̀ lè ti sí lálẹ́ yìí táwọn fẹ́ padà sórí bẹ́ẹ̀dì tó jẹ́ physical exercise pé àìjá báyìí kọ́lọ́ ń sànù kọ́lọ́ àtúngbọ́ pé ẹlòmíì fẹ́ múra ètò tẹ̀ tó súnmọ́. láwọn láwọn iṣẹ́ halal táwọn èèyàn ṣe ẹni tó bá jẹ́ ni ọlọ́run ní ìṣe sọ̀lá tó sóbè kó tó jáde nílé tó bá gba kó lọ sí sọ̀lá kó bá jáde nílé bífọ̀ sọ̀lá yóò sì sọ̀lá lójú ọ̀nà nìkan torí àjẹ́ àmọ́ ẹ̀ ń gbà táwọn eléyìí wọ́n ń dààmú lẹ́nìkan tó wá bèsì lọ́wọ́ ẹ̀mí wa ń dààmú kó tẹ̀lé náà nìyẹn ẹni yòówù tó bá sọ pé la ilaha illallah. wàkàfàrọ̀ bímọ yorùbádùn mi lù mí là tó ń ṣe sí nǹkan míì tí wọ́n ń sìn lẹ́yìn Allah ní gbogbo ọ̀nà tí wọ́n bá máa ń gbà sí nǹkan ọ̀hún. kí wọ́n náà ṣẹlẹ̀ haru mamalu huwadanu mùsùlùmí ni ẹ dáàbò bo dúkìá rẹ̀ àtẹ̀mí ẹ̀ fàyínàwó àdìsí yìí làmìẹ́jì àdìsí ha. asiman lè jami wàlímàn kò sọ kò ṣe sísọ gbólóhùn la ilaha illallah lẹ́nu lásán kò di tó dáàbò gbẹ̀mí èèyàn pípẹ́ mùsùlùmí ni àbí dúkìá rẹ̀ bẹ́ẹ̀lì wàlà ma'rifata ma'ana hàmì máa ha kò sì sọ kò gbé ka orí wípé èèyàn gbàgbọ́ yí ẹ̀ kí ni tuma la ilaha illallah la ma'buda bihaqqin illallah kò sọ bá kan nínú ojú pépà ó gba ten cent àdìsí ò bá ma lórí bẹ́ẹ̀ báyìí wà lálẹ́ kàn ọ́ rọ̀ gíga àlè àwọn sọ pé ni bẹ ní ala ni àlẹ́ àǹtà wà àǹtà sọ́ṣẹ́dọ̀ láìla ìlọ́lọ́ àbẹ̀ntọ́rọ̀ bá ní sáà nàbì bó kan ẹrúbìnrin kan léèrè pé àtàṣàdà ẹni àtàṣàdà wà á ní ọba kan tó sí ní sí àti ó ọwọ́ àfọ̀jú tó lówó rẹ̀ ó ní àfíìsì ha ẹrú lọ́rùn rẹ̀ fàyín náà àmúmìnà àfànàbì nìkan ló lè fọ sallallahu ta'ala alaihi wa sallam àfíìsì hà ẹrú yóò firi fàyín náà àmúmìnà múmìnà òdodo. wala la yad'u illa Allah wahdahu la sharika lah kò tún wá fi ìbágbọ́ wípé. èèyàn fi láìlá ìdàlọ́ òfin ọlọ́run títí débi wípé ẹ̀mí rẹ̀ ò yí kò kò kò kò kò kò kò kò bọ́ lọ́wọ́ ewu àti dúkìá rẹ̀ hátà yóò rí ìfàyèrè àdá àlìkàlì kúfọ̀rọ̀ bí màá yóò bá lòmìn lóyìn la títí tí ó fi fàtìtì tí ní gbólóhùn yẹn tí ó sàfihàn kí ni síbẹ̀ gbogbo nǹkan mi ìjábá ń sùn àbí tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run. bóòdó fún un pé láàyè láàyè lọ́lọ́ tí ìbúra délẹ̀ sọyọ bàtà lẹ́sẹ̀ orí ilẹ̀ mo wà yìí tani máa búra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá san olùkọ́tọ̀ lọ. ògún lòún gègé yìí síbí tàbí kọ́kọ́rọ́. yàá sí ń gbọ́. ọlọ́wọ̀ ò gbọ́ mọ́. àwọn abúra àwọn anàbọ̀n kalẹ̀ àbájò ọkọ̀ mélòó lẹ tí ẹ bá ìkíní ìjábẹ̀ tàbádò ń bẹ̀ akára tí wọ́n lè mọ̀ fìdí gbà mí ìwọ̀n sábà kan ọlọ́pàá wọ̀ gbowó tí ń bẹ lọ́wọ́ bẹ́ẹ̀ bá níwọ̀n bá ní bá sàfà gidi síra wọn lẹ́yìn ọ̀rẹ́ sàpadà sílẹ̀ ibi tá ti filẹ̀ lọ́wọ́ náà ní ti lérí lọ èmi náà kẹrẹ o mo ń di gbogbo ẹ̀rín mi wọ́n bá dojú kékeré nísìnyí á darú fúnra wa bẹ́ẹ̀ ní tú ní sídúrọ́wà nísìnyí gbógun jáde òun ò kẹrẹ o à ń para wa lé mi o báwọn bá jọ kú àwọn jọ kú náà ni ní máa ń gbé ẹ̀ tó gbogbo bó ti wà mẹ́rin ní gbogbo náà gbogbo ẹ̀. á sọ pé káàdì ọ̀tọ̀ ọlọ́run ìfẹ́ fún àdìsí fèrí à ń ṣiṣẹ́ ẹrin bóyá ajẹ́lẹ́rin alápàtà kò sọ pé kábọ̀ gún àtògbò orúkọ oríṣiríṣi àwọn nǹkan táwọn èèyàn máa ń ṣe fájọ ọkàn mi àjọ ọkàn mi ìgbó sì tún wá wà pẹ̀lú ẹ̀ fún tòkẹ́rọ olùmọ̀tí ní okòrí àtìrì náà ẹ̀yin mùsùlùmí lọ́nà wọn bá dá láti jẹ́ káwọn èèyàn rò gẹ́gẹ́ bíi mọ́dẹ́lì táwọn arákùnrin dáadáa yẹn mọ́ wà ní yàgò bí là a máa ṣàfihàn gbogbo táwọn èèyàn bá ń sìn lẹ́yìn ọlọ́run a máa ṣàfihàn àgbọ́yé tawhid àti sinlọ́ọ̀ ní òdòdó síbi pé lóòótọ́ ń sin lọ́hùn ó nífẹ̀ẹ́ ọlọ́run àmọ́ tí kò mú nǹkan mí mọ́ níbi táyé ìsìnkú ńkọ́ afẹ́dà afẹ́dà kò sọ àbúrú bẹ́ẹ̀ táwọn tí èsì àlẹ́ àlálù àlẹ́ àrọ́ọ̀mù àrọ́ọ̀mù sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ọ̀tọ̀ ọlọ́run aláàlè ó ń sọ níbi wà nílé ọlọ́run àrọ́mù sọ yẹn lọ́tọ́ ọlọ́run. tabaraka alladhi biyadihi al-mulku wa huwa ala kulli shay'in qadir alladhi khalaqa al-mawta wal-hayat bí ẹ má gbàgbọ́ yẹ léyìn wọ́n gbàgbọ́ yẹ tàwé ní láàrin ìpè kò sí stéèjì tí wọn lè bá rẹ láyé kò sí irú agbára náà àsìkò tọ́lọ́run tó kó láyé ló kó láyé ọlọ́run ti là mọ́lẹ̀ ó sòkígbẹ́ ó fàyẹta ó tún gbẹ́rẹ́ etí tẹ́mọ́pẹ́ lápẹ̀pà ó sàfẹ́ẹ̀rí ó sàkárábá ó solúgbòhùn ó ṣe kó má jẹ mọ́jẹ̀lé ó ṣe gbé omi ìtótúkù tí wọ́n tún fẹ́ introduce sí owó rẹ̀ bẹ́ńlẹ̀ ọmọ náà dáa pé ọ̀gùn tí ò ṣe kínní kan tàbí ń gbà mí owó ní jẹ tẹ́lá sọ fẹ́ lómi tó yẹ pé ń tara pé kí n má kú bọ̀rọ̀ kọ́ ayé má tẹ̀mí tẹ́lá sọ fún un pé yóò nà yín two point five million o wàláì chẹ́ẹ̀kì ní ó kọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ibi tẹ́lómi ìrówó ṣe dé. tí ó bá kúrò láyé kì í ṣègbà tó wù ìdá ńlọ tó bá ti yá báyìí wàlá yóò àkìrọ̀ lọ́rùn náà fán ìdá àjà àjálù ha tàwíìdù ni ó gbìn yẹn síyàn lọ́kàn tó bá ti jẹ́ pé ó ṣe ayẹta tiẹ̀ ní two million ó sì ṣe àfẹ́ẹ̀rí ẹ̀ ní three million tó yé àwọn ń kà lọ bẹ́ẹ̀ ẹlòmíì ti ná twenty million. ọwọ ayé mọ́tẹ̀mí ẹ wà padà rí pé òfúùtù fẹsẹ̀ bá ń sá ní gbogbo ẹ̀ ní máa tí máa sọ ni ó kàn fọwọ́ ni torí pé ìdá já àjá lò ha ní ayé bá ti tó wàláì ń lọ náà nù wàláì wàláì nítorí pé agbára ń bẹ nígbà tásìkò fífi wọ́n bá yìn bọ̀ lọ́tọ̀ bá wọlé lọ́tọ̀ bá fífi mi ìṣòro sọ fún pé sórí kan báyìí sọ pé kò yẹ fẹ́yìn ojú èsù yẹn náà ó tún wọn sọ fún un. wọ́n wá sọ di dáwà láàrin ara wọn pé àbí kéèyàn múra sí rẹ̀ lásìkò yìí o kéèyàn mọ̀ dúró gbogbo ibi tí wọ́n fẹ́ tẹsẹ̀ mọ́rin mọ́ àwọn ìsinmi kéèyàn mọ̀ dúró níjọ́ tí níjọ́ tó kù láyé bò ló ti kù. àgbà ní ìrìnàbà tẹ wàá kú thirty thirty kátó lówó wọn ní kílà sọ kílà sọ kílà wí kílọ sí orí ẹ tó yà tán kú kò sí tàwíìdì náà ni kò ságbóyè ẹ tó bá ti jẹ́ kó lówó àkọ́kọ́ tó wáyé pé nígbà tó lówó yìí náà ọmọ rẹ yóò sọ pé irú rẹ irú rẹ adúrú owó mi ìrìn àbójú tí ìbá tó kó ní bá wọ́n ti gbà pé èyí gbọ́dọ̀ wí pé ìdíjẹ́ ah, ah, ìní làwọn náà ń ṣe láti jọ yìí yorùbá torí ọlọ́run tẹ́yìn tó lówó bá tún wá kú tí ó dàgbà tí ó di tí ó gbó wọn á ní à ah, ní tó ṣe ni ẹ̀mọ̀ ọlọ́dún méje ni wọ́n fún un. tó bá jẹ́ káwọn kan tí ò tẹ̀ ṣe sùdúùdù kan fọ́lọ́run ní bá ń sọ bẹ́ẹ̀ kọ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣe aláàbárú náà sọ bẹ́ẹ̀ táwọn èèyàn ìgbà tí ò rọrùn tó tó le kankankankan wọn ọ̀rọ̀ lọ́ǹsìn ìgbà tó tún dẹrùn wọn ò lọ́ǹsìn. ha mi mọ́tàlá e pé tọ́pìkì yìí ó ẹ̀ ká mọ̀ ká mọ̀ pé ọ̀rọ̀ àgbọ́yé tààkù tí ò bá ti sí ẹ̀yin náà sọ láta láta ń fà ẹni tí ò ti sọ láti yóò jàre tó ti sọ láti lóbi ra ìgbà náà yóò jàre tó kírun o yóò jàre o torí pé foundation yẹn ò sí lẹ̀ ẹni tí ò ti hajj yóò jàre tó ti hajj o tí ò bá ti tààkù ẹni tí ò ti síyá nínú Ramadan yóò jàre ẹni tí ó ti síyá nínú Ramadan tí ò bá ti tààkù. bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tó jọmọ́ ìbàdàn àti tó kù ìpìlẹ̀ yẹn táwọn èèyàn máa sá fún yẹn òun gangan ló yẹ kọ́kọ́ dì mú ká sì máa fi àrídájú wípé nínú ọkàn tàwa gan fúnra wa ariwo pé tàwa kì í lò wà gbogbo ká máa wọ́n dànù tí ẹsẹ̀ ya ẹ̀ kámá kú kámá kú kámá kú wọn ni mo mú wálẹ̀ kan kárí ná kárí lò kálárìsìkì ẹbọ tibẹ̀ náà ṣe ṣe díẹ̀ gbogbo táwọn èèyàn máa ń rò síra wọn pé wọ́n ń ṣe yẹn àwọn èèyàn kan ń ṣe lóòótọ́. ẹsẹ̀ wa mọ̀ ní pé bí wọn bá sọ̀gùn owó pẹ̀lú lówó àti dọ́là máa mọ̀ yóò lówó. tó jẹ́ pé tí o bá tó ògùn ògùn yóò kalẹ̀ yìí wàláhì rà tó bá wá sóògùn owó náà tó rówó náà sí tí o bá fún ní lówó náà fún ní nìyí. yóò nǹkan kan sí inú kú inú kọ́kọ́ ló dàrú inú mùsíbà kan nǹkan kan ó torí ti pa kí àbájọ ní lòun dé ipa ka àwọn jọjọ rẹ àárín wọn wá dàrú eléyìí wọn wọn fẹlẹ onú fẹlẹ láti ka gbogbo ẹ Ọlọ́run sì fáwọn ìyàwó yẹn lágbára ju ọmọ ádámà lọ lágbọn tọ̀nà kẹfìrí ìnámà ṣètọ́nù ìnámà dáàdì fòmù ṣètọ́nù ìwọ̀kọ̀ òwe fún áwòdì yáa èso dẹrùbà ló ti fẹ́ wọlé sáà ni wọn bá dàrú báà ni ọmọ ádámà tọmọ ádámà ti máa dàrú. láàrin ìsù àtọmọ ádámọ náà má dà ẹrù tó bá wá dábàá yẹn jìnnìjìnnì ó lè jẹ jìnnìjìnnì ní ògbó ọ̀tàrí ó lè máa gbọ̀n kiri táyọ̀ òdù láyé tán ó lè máa sẹ́wọ́n kiri táyọ̀ òdù láyé tán torí páyì tó ó kà ń bẹ̀ wọ́n èsì kì í ká mú èsì da mú gbogbo dáná wa wí ẹ̀wọ̀n náà àwọn àdìkárò wa èyí tí ó jẹ́ kúńbúlà àdolóró kristu ó ń bẹ́ńbẹ́ bíi láhọ́lá wàlàkúwọ̀tà ìlàdìlà èṣù kan àlùjànnú kan sọ pé gbogbo ẹlẹ́nu kan náà wọ̀nyí ó ní ó ní ìgbà téèyàn bá dá ọkọ̀ ọlọ́run tó wáyé báwọn bá fẹ́ kó àwọn fẹ́ kápá pẹ̀lẹ́ nìkan tó wáyé bá dàpọ̀ yẹn ló dá ọkọ̀ ọlọ́run ìgbà tó nira jù fáwọn ọ̀nà láyé kódà àwọn lè fi náà. wọn ìfẹ́ torí ẹ̀ ni àwọn tí máa ń gà mí jù wọn èdè fẹ́ kéèyàn ó gba ọ̀dọ̀ àwọn ẹni náà kọjá ẹ jẹ́ ká mọ̀ gbìyànjú ká kọ́kọ́ tún àfíìdà sí kọ́lọ́mà kó tún àníyàn wa sí lórí dáadáa láti lè bèrè ìbáda wa láyà tàbí àmà ó lè má tàbí àwọn ọmọ ìsàkóso ọ̀tá àlọ́ lọ́kùn iná òṣèlú ọ̀hún ìsàlámù àlékún ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀